بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله تعالى من النار إخوة الإيمان والأخوات السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى وبركاته ó ṣẹ̀dá gbogbo nǹkan lápapọ̀ ọlọ́run ọba aláwọ̀ yìí náà ni ọba tí ó kádàrá bíbẹ èmi àti ẹ lórí ẹ̀sìn Islam eléyìí tó já sí wípé kò sí ìlànà kan àbí ẹ̀sìn kan tí yẹn lè gbé déwájú ọlọ́run ọba aláwọ̀ subhanahu wa ta'ala tí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ ẹ̀dá. tó bá yàtọ̀ sí ìlànà ẹ̀sìn Islam gẹ́gẹ́ bí alukur'an alukur'an ṣe fi eléyìí lẹ̀ bákan náà bí anabiwa Muhammad sallallahu ta'ala alayhi wa alihi wa sallam bí o ti ṣe jẹ́ kí a ma eléyìí bẹ́ẹ̀. atọ́rọ̀ iṣẹ́ àti gẹ̀ ọlọ́mọba fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. kí ọlọ́run ọlọ́ ọlọ́run kó máa bá òṣìṣẹ́ ọlọ́run kó máa bá àwọn ará ilé rẹ̀ kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ìfẹ́ àti ìkẹ́ ọlọ́run ọba kí ó máa bá ẹni kọ̀ọ̀kan wá tí a ń ìlànà anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí ó máa bá àwọn ará ilé wa kó máa bá àwọn ará ọmọdé máa wá títí jẹ́ ọgbẹ́ni ìyá إن شاء الله تعالى لإدارة الصلاة وتيري أولياء فتاتني أما تسواجو نبتي أتدرو لنا أنتي أنبيو قلنا لي أبي شهادة أن محمدا رسول الله ìjẹ́rìí pé dájúdájú anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe àgbọ́yé rẹ̀ ní nǹkan tí à ń gbéyẹ̀wò fún wa. gẹ́gẹ́ bó ti já pé islam ò lè lálàáfíà fún ẹnikẹ́ni àyàfi kó já pé yóò gba islam pẹ̀lú gbígba shahadata pẹ̀lú méjì ẹ̀rí méjì yìí ẹ̀rí nípa ọlọ́run Allah tó jẹ́ ẹlẹ́dàá wa àti ẹ̀rí nípa òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ òjíṣẹ́ tí ọlọ́pàá ọba rántí wa tó sì jẹ́ òjíṣẹ́ ẹgbẹ̀yìn. tí ẹ bá fẹ́ jẹ́ mùsùlùmí òdodo tó fẹ́ jẹ́ mùsùlùmí tí ọlọ́wọ́ bá àlékè ọlọ́wọ́ gba ìsìláàmù rẹ̀ ní ọwọ́ rẹ̀ àwọn ẹ̀rí méjèèjì yìí ó gbọdọ̀ bójútó dáadáa ṣùgbọ́n nípa mo sí àwùjọ kọ̀ọ̀kan ní àgbọ́yé àwọn èèyàn lórí àwọn ẹ̀rí yìí ó lè máa ní àwọn ààyè kọ̀ọ̀kan ó lè máa ní àwọn àbùkù díẹ̀díẹ̀ látara irú kẹ́ni tí àwọn àlùfáà láwùjọ ń bá wọn èèyàn sọ àti látara bó ni ìmọ̀ ẹ̀sìn ṣe rí láwùjọ irú kẹ́ni nǹkan tí à ń ké irú kẹ́ni tí à ń kà irú kẹ́ni tí à ń tó báwọn èèyàn. ibi tí a ṣàlàyé dé ajẹ́kùn yíra wa nínú ọ̀rọ̀ wípé ashhadu anna muhammadan rasulullah mo ń jẹ́rìí wípé dájúdájú muhammad òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ní ajẹ́kùyíwá wípé ta lọ́lọ́wọ́ ọba rán sí tá a bá jẹ́rìí ikú òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ní ta lọ́lọ́wọ́ rán sí. ọlọ́wọ́ ọba rán sí gbogbo àwọn èèyàn lápapọ̀ tó dá pé èmi àti ẹ. nínú àwọn tí ọlọ́wọ́n ọba rán nẹ́bí Muhammad sínú àníwá torí pé ìkan nínú àwọn èèyàn náà làwọn náà. eléyìí gbọdọ̀ yí wa a sì gbọdọ̀ máa bẹ́ẹ̀. ọlọ́wọ́n ọba nínú Al-Qur'an ọlọ́wọ́n ọba ní gbogbo àwọn èèyàn lápapọ̀. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sì tó fi rinlẹ̀ wípé àwọn ìrẹ́ Muhammad sí àwọn èèyàn ní ti àánú tó túmọ̀ sí pé iṣẹ́ tí ọlọ́run ọba fi ran sí wa ń ta tara rẹ̀ gba àánú ọlọ́run ọba ni wọn ọlọ́run ọba fi ran sí wa ntí ọlọ́run ọba fi ran sí wa yìí náà ní ìlànà bóòlù ṣe ká gbé orí ilẹ̀ báwo ló ṣe yẹ ká ṣẹ̀mí láyé báwo ló ṣe yẹ ká lo ìgbésí ayé wa tá a fi kú tá a fi bójú rí ọlọ́mọ ọba pàdé tá a fi jẹ́ ní àlùjànnà tá a fi ní jẹ́ ní iná tá a fi jẹ́ ní ìkẹ́ nínú sàárè tá a fi ní jẹ́ ní ìyàlọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ìyẹn ọlọ́mọ ọba fi hàn gbogbo àwọn nǹkan yìí pátápátá òun náà ló wá kójọpọ̀ tí ń jẹ́ sìn kan sọ pé ọlọ́run ọba fi ẹ̀sìn rán ànábì òfin islam rán àwọn nǹkan tí ń bẹ nínú islam kókó márùn-ún náà ni àwọn nǹkan yẹn àwọn nǹkan kókó márùn-ún yìí ó ní àwọn mẹ́sìn ni wọ́n tójú bẹ̀sìn alukur'an àti sunna àwọn ajé agbóyè wípé àwọn nǹkan kan bẹ tó jẹ́ àwọn nǹkan márùn-ún pàtàkì tako náà ni iṣẹ́ tí ẹ̀sìn kó sínú ẹ̀sìn ó wá ọlọ́run ọba tó fi wá wọ́rọ́ òjíṣẹ́ láti wá fi ṣàlàyé ẹ̀sìn tó yẹ ká ṣe láyé fún wa torí pé òní máa bẹ láyé kó máa ní tí ó máa sìn kò ní máa bẹ láyé kó máa ní tí ó máa jọ́sìn fún èyí ló kéré jù nínú ṣàtàwọn èèyàn bọ òun náà nífẹ̀ẹ́ èyí tó kéré jù nínú òòṣà táwọn èèyàn ń bọ òun náà ni ìfẹ́ ẹnu pé màá ṣe nǹkan tó bá wù mí ní tó bá tẹ́ mi lọ́rùn ni màá fi ìfẹ́ ẹnu rẹ̀ ní tẹ̀lé ń bẹ̀rù. ọlọ́kùnrin ọba pẹ̀lú inú alukur'an tí wọ́n mẹ́ni tákọ̀dọ̀ ilẹ̀ ẹ̀rú hàwà ọba ní. ẹni tí àbí ẹni tí ó jáde pé tó jẹ́ ọlọ́run rẹ̀ ti ń sìn ti ń bọ òun náà ní ìfẹ́ inú rẹ̀ tó tó kéré jù táwọn èèyàn tẹ̀lé tí wọ́n ń bọ òun náà nífẹ́ inú tó túmọ̀ sí pé yòó níwà láyé kò níwà lórí ilẹ̀ kó má ní tí ó máa sìn tó ní tó yẹ kájọ́ sìn fún ẹ̀sìn wá ṣàlàyé rẹ̀ àtòfin tó dìjọ́ fi wá ìyẹn ló máa tó já pé àwọn agbègbè ọ̀rọ̀ ẹ̀sìn a kì í tọwọ́ bọ̀ àyè kì í tojú bọ̀ a kì í ronú kágbé tiwa wọnú ẹ̀sìn pé tá a wá pè lẹ́sìn yìí ni ó ní ó ń ṣe pẹ̀lú àwọn ìjọsìn tá a mọ̀ sí al gẹ́gẹ́ bó ṣe ní ó ń ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ gbàgbọ́ tá a mọ̀ sí al-aqaid al-aqida umur al òmòrò lẹ́sìkọ́ọ̀d gbogbo àwọn nǹkan yìí abẹ́sì náà ni ẹ̀sìn wa ṣiṣẹ́ lórí bó láti gbọ́dọ̀ dáàbò bo ẹ̀mí ọlọ́pàá ọba gbé ẹ̀sìn kalẹ̀ ó ránṣẹ́ sí wa lára tọ́lọ̀ wa òun náà làwọn òfin tí ó dáàbò bo ẹ̀mí lára tọ́lọ́mọ ọba fi ránṣẹ́ sí wa náà làwọn òfin tí ó dáàbò bo làákàyè lára tọ́lọ́mọ ọba fi ránṣẹ́ sí wa náà ni àwọn òfin tí ó dáàbò bo dúkìá àwọn èèyàn náà ló kó gbogbo ọ̀rọ̀ káràkátà kásòwò kájèrè sínú irú bẹ́ẹ̀ gbọ́dọ̀ sí níṣẹ́ bẹ́ẹ̀ nílò ayé bí ẹni tí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ nílò ayé bí ẹni tí ń gbìyànjú lórí iṣẹ́ fẹ́ máa ríra ayé di pé ẹ̀ṣẹ̀ lélẹ́yìí ọlọ́mọba ṣàlàyé rẹ̀ nínú òfin ẹ̀sìn. àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ táwọn yóò máa ṣe wípé à ń ṣiṣẹ́ ni àwa náà ń ṣiṣẹ́ à ni tọ́ba ní kí ló ń tà á ní mo ń tọ́tí tọ́ba ní kí ló ń tà á lóun tẹ́lẹ́dẹ̀ tọ́ba ní kí ló ń tà á lóun tajá tọ́ba ní kí ló ń tà á lóun ti bàbá àjẹkú gbogbo àwọn nǹkan yìí iṣẹ́ náà làwọn yóò fojú ẹ̀ wò bọ̀t kí ló fi ẹ̀sìn sọ pẹ̀. sọ̀nà ìgbàrúwó gbogbo àwọn nǹkan yìí náà lọ́lọ́wọ́ bá ṣòfin tó dé nínú Al-Qur'an nínú sunna bẹ́ẹ̀ náà lè fi wá dá gbogbo àlẹ́ ọmọlúwàbí bóò ni ìjọmọlúwàbí àwọn èèyàn ṣe ní bóò ni òṣè ní jẹ́ nǹkan tí àwọn èèyàn ó bà á jẹ́ oríṣiríṣi àwọn òfin lọ́lọ́wọ́ bá ṣe tọ́lọ́wọ́ bá ti gbé eléyìí dé tó fi dè wá láti má máa sọwọ́ bọmọlúwàbí àwọn èèyàn bó ti wà á. àwọn òkú pọ̀ tọ́lọ́mọ bá ṣe lórí eléyìí bíi ká parọ́ máa yàn torí pé ìparọ́ máa yàn ìbọmọlúwàbí ẹni jẹ́ ni bíi ká sọ àléébù tí ń bẹ lára èèyàn láì nídìí pàtàkì tó mú wa sọ ọlọ́mọ bá ṣe gbogbo àwọn òfin yìí ó ṣe é léwọ̀ láti lè fi dáàbò bo ọmọlúwàbí ọlọ́run ọba gbọ́ àwọn ìjìyà tó lè kalẹ̀ lórí àwọn nǹkan yìí fẹ́ni tó bá di apá àti ọlọ́run ọba lórí ẹ̀. ìyẹn ló kọ́ àtúntò já sí pé ká a máa ń sọ̀rọ̀ pé ẹ̀sìn ká má máa kojú ọ̀rọ̀ ìrun nìkan wò ó ní tọ́lọ́run ọba fi rán òjíṣẹ́ sí wa kì í sọ̀rọ̀ pé inú mọ́ṣáláṣí nìkan ló máa ń tó nà ni tó nà ni ó kó gbogbo àlámàrí pé ó ṣe lo ayé rẹ̀ tí ó fi lọ bá ọlọ́run gbogbo ẹ̀ náà ló kó sínú. tó mùsùlùmí òdodo gbọdọ̀ gbọ́ ilé yìí ó sì gbọdọ̀ máa bẹ́ẹ̀. tó abẹ́rẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala wa ní àgbẹ̀yí ọ̀rọ̀ rẹ̀. táwọn kan yìí lọ́lọ́wọ́ bá sọ láwọn òjíṣẹ́. òjíṣẹ́ lọ́lọ́wọ́ wa wa yìí á ti sọ àwọn nǹkan mẹ́ta nínú àwọn nǹkan mẹ́rin tó já pé tá a bá jẹ́rìí kó jíjẹ ọlọ́run ọba ní Muhammad àti màá kọ́lọ́run ọba ránṣẹ́ wa àti màá kó jíjẹ ọlọ́run ọba ní àti ti màá wípé àwa náà lọ́lọ́run ọba ránṣẹ́ ọlọ́run ọba tó fẹ́ iṣẹ́ rẹ̀ lójúdọ́dọ̀ àwọn àlùjànnú náà ó tún ránṣẹ́ àwọn àlùjànnú. a ti yìí a ti máa ń ṣe ọlọ́run ọba fi ránṣẹ́ wa. gbogbo tó bá ti sọ fún wa àgbà kó dodo ni àṣẹ tó bá pa wá àtẹ̀lé ní tó bá pọ̀ fún wa àjà àpò nídìí rẹ̀ àjẹ́ rẹ̀ sí àjáwọ́ bẹ̀. bákan náà àwọn afẹ́ tẹ̀sìn afẹ́ kírun afẹ́ gbáwẹ̀ afẹ́ rẹ̀bẹ̀dá afẹ́ ṣe hajj afẹ́ ṣàdúrà afẹ́ ṣe zikr ìrántí ọlọ́run afẹ́ ṣàpọ̀mọ́. eléyìí náà nínú àwọn tá a gbọdọ̀ gbọ́ yé òun náà ni pé wàhálà yóò bá dà lọ́hù illa bima shara'a wàhálà yóò bá dà lọ́hù illa bima à. gbogbo ẹnikẹ́ni ló gbọdọ̀ ṣẹlẹ̀ wọn ọba Allah àbí ìwọ ni ká fi tẹ ó ṣẹlẹ̀ wọn. alẹ́ yóò bá dẹ̀ wọ́n ilẹ̀ àbínú àṣàrà àwọn gbọdọ̀ jọ́sìn fún allah àyàfi pẹ̀lú ohun tí allah ṣe lófin fún wa àyàfi pẹ̀lú ìlànà tí allah là kalẹ̀ fún wa látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìlànà tí ọlọ́run ọba bá ní kí ànábì tó ka wá sí àwọn àlàyé tí ànábì bá ṣe fún wa òun lágbọ̀dọ̀ máa fi ṣẹlọ́ọ̀. Sukuru yìí ń bẹ gidina àlùbíyà àdádálẹ̀. Fún àwọn sọ pé àdádálẹ̀ nínú Islam à ń sọ nípa ẹ̀sìn ni o. À ń sọ nípa ẹ̀sìn ni o. Fún àṣọ nípa àdádálẹ̀ ohun èlò ilé ayé o. Torí pé àwọn ohun èlò ilé ayé yóò máa tuntun yóò máa wá lọ́pọ̀lọpọ̀ ni. etí àwọn ará àdáwọ̀ àwọn ará òní lè má wọ orú rẹ̀ etí àwọn ará àná ó lè má jẹ oúnjẹ fún àwọn ará tòní má etí àwọn ará àná ń ó lè má jẹ nǹkan ọ̀gùn fáwọn ará tòní má etí àwọn ará àná etí gbé ibi tí gbé ó àwọn ará tòní ètò ìgbésí ayé àwọn ohun èlò ayé yóò máa ní ìyípadà àmọ́ àwọn kẹ̀kẹ́ ń bẹ tó bá tó tọ́lọ̀ ń bá ti lè dé ibi tọ́lọ̀ bá dé mọ́ ní gbogbo bá a bá ṣe lò gbèsè ayé kò ní kó jù bẹ́ẹ̀ lọ kò ní kó jù bẹ́ẹ̀ lọ. àwọn tí ọlọ́run ti ṣe lópin ọlọ́run máa rin ìròrò ọlọ́run ni a máa wọ kásìrò lẹ́ni tí ó dàtọ̀tọ̀ra tí ó pè yòòrò wa tí àwọn èèyàn bá padà ń lògbó sí ayé kan máa wọ nẹ́ẹ̀tì àwọn náà ti mọ tí wọ́n ń pè ní nẹ́ẹ̀tì aṣọ afẹ́ táwọn èèyàn bá lo ayé wọn débi kí wọ́n máa wọ̀ ọ́ ìgbésí ayé ò lè yí dìbò láéláé tó báwo yẹn làá ṣe làá máa àwọn nǹkan lè jáde ìtọ́nà bá ti ti ṣe léwọ̀ èèwọ̀ ni ká gbé jáde ká bá gbé jáde èèwọ̀ ni kó lùgbọ́ lọ́wọ́ ọba gbọ́ bá wọn lò ó ọlọ́wọ́ bá sọ sí léwọ̀ táyọ̀ ti parí àwọn yóò máa sọ sí onírànà ọtí táwọn tàdámà ọ̀pọ̀lọpọ̀ orúurè bẹ́ẹ̀ sí má lónìí èyí táwọn tòní mú àwọn tàná ìdáàmà èmi ìdó tuntun lọ́la àwọn tòní náà lè má màrú ẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbà tí bá ní ìwọ náà ni ó máa jẹ́ nínú ìgbà tí àwọn ìdí ti ń bẹ nínú ìgbà ti yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ náà ni gbogbo tá a bá dàgbóra wọn tó máa jẹ́ bí máàrin òwò ìwọ náà ni máa jẹ́ láti wọ̀ ọ́ lókè ìgbà tí ò ti bu ẹran ara wa àwọn àbí tó yẹ kókó. ṣùgbọ́n tá a lè wọlé yìí tá a lè rán báyìí. tí o bá ti tẹ́ tó kọjá àlà òfin ọlọ́wọ́ ọba a ma náà ni. tá a bá bẹ lásìkò ìgbà tí wọ́n ń òkè a náà ni tí nìkan bá tó bẹ́ aṣọ òkè sára ṣe náà tó a sọ wípé a eléyìí wọ́n sọ ìṣòrí àti wọ́n sọ ọkùnrin kan torí pé aṣọ náà ni. aṣọ náà ni. àwọn sọ yìí àwọn kàlẹ́ gun àkúnmí àwọn àǹgù jíìpù àǹgù lẹ́jọ́ àǹgù mùránù àǹgù gbogbo ẹ̀ lónìí èyí nǹkan ni tí à ń pè ní àdádálẹ̀ tẹ̀sìn òfin kalu ló ń lo tó wù ni kò sọ pé òfin sin lọ́hùn kò ká kúrò kò ká kú ba ìbádà. ṣùgbọ́n sáńpé ní alùpùpù òun náà ni. tí sílẹ̀ imam Taymiyya rahimahullahu ta'ala tí wọ́n ṣàlàyé wípé àbí alimami Shatibi alimami Shatibi wọ́n ti tọ̀rí kọkùn fìdílì mọ̀kútàrọ̀ à tùdọ́rù ṣẹ̀ràìyà يقصد بالسلوك عليها المبالغة في تعبد لله. قولوا مالك يا وفي إسلام. wàláhì wọ́n yanjú rẹ̀ tí ó sì sí ọ̀rọ̀ fóònù ọ̀rọ̀ pléènì ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ kẹ̀kẹ́ ọ̀rọ̀ márúwá kò sínú ẹ̀ kò sọ̀rọ̀ máìkrófóònù bẹ́ẹ̀ tí èyí tẹ̀ fún wọn ti nísìnyí ẹ̀ tó ń ṣe wá sórí afẹ́fẹ́ ẹ̀yin nìkan nínú mọ́ṣáláṣí àtẹni tí ń parí tí ń parí sàmúlò ẹ́ńjìnì ẹ̀fún wa ti lórí àjọ sáfẹ́ ẹni ló yẹ pé ìfọ́ tó béèrè irú béèrè bẹ́ẹ̀ ṣùgbọ́n láì sí èméjì tó wá jẹ́ pé àáfàá ló bá béèrè irú béèrè báwọn àwọn àlùfáà onímọ̀dàrú nírú wọn. Ṣé pé kò sí ẹni tó bí àáfàá nínú ìsìlámù tí ò ní yẹ wípé ọ̀rọ̀ máikrófóònù kan ni wọ́n ń pè ní bídíà àbí tí ò bá gbé kó tó máa jẹ́ àáfàá lókù àbí tí ò bá gbé kó tó máa jẹ́ àáfàá lókù tí wọ́n bá jẹ́ tó bá mọ̀ nípa ẹ̀sìn dandan ni kó mọ̀ tó tà bá ń sọ pé àwọn èèyàn ń fi ẹ̀sìn tí ò sí nínú ìsìláàmù sí ọ̀rọ̀ máìkì là ń pè lẹ́sìn. Fẹ́ ká gbé dájọ́ lórí o, yóò máa ba yóò máa lọ lábẹ́ nǹkan àlò ní nǹkan àlò sí ní ojú méjì ní òní ìdájọ́ méjì ní òní. Yóò máa kó máa bẹ ní jíjẹ bẹ̀bá òun rẹ̀. Tọ́lọ́mọ kálukú wa wo àǹfààní tó ń fẹ́rí bẹ́ẹ̀. ó yẹ kọ́ bá lọ́wọ́ ní ti máìkì ṣòwò àti ti ẹ̀rọ lásán lọ́wọ́ máa lò kò sí pẹ́ẹ́rẹ́ ṣùgbọ́n nìkan ó sọ fún pé àǹfààní tí máìkì ó kọ́ ju ẹ̀rọ lásán lọ. àwọn táwọn agbóṣe wà sí orí afẹ́fẹ́ kálí máa rí kó jẹ́ ìdẹ̀kẹ́lẹ̀ bá ti jòkó yìí nínú mọ́sálásí ṣe é. àpèyàn kó wá gbọ́ wá sí kí ẹ̀ka kó sì mọ́ wá gbọ́ torí pé àgbékalẹ̀ nítorí kẹ́ lè sínú mọ́ṣáláṣí. ṣùgbọ́n láǹfààní gbogbo ibi tó bá wà. ètò òfin tá à ń bá yí Islam òun náà ni pé òfin gbélé rẹ ètò torí àìsàn kòrónà ti ń bẹ́ bá wa ká lẹ̀. ẹ lè mọ́ṣáláṣí ẹ̀ẹ́dìdì àti ṣe ìkọ́ ọmọ ẹ̀sìn má jì í jẹ́ ọmọ àti kálukú ẹ̀sìn orúkọ àwọn èèyàn tó máa pásítọ̀ rẹ pé kálukú sì kírun lé rẹ̀ kí pẹ̀lú ìyàwó rẹ kí pẹ̀lú ọmọ rẹ tóbi jẹ́ òun kan náà ló bá ti wà ló bá ń tẹ̀lọ̀ ní dáàkan rẹ kí ága kọ́yọ̀ pẹ̀lú mi lóore tó bá ti kí o lásìkò tó tó rọ̀ má pàdé ìpapọ̀ lára àwọn iṣẹ́ ẹ̀ṣá ní mọ́ṣáláṣí nìyí o nínú Islam. àwọn kò sílẹ̀ sí èèyàn sẹ́gbẹ́ tó ń bì kan tó kún lé rẹ̀ ní ojú kún mọ́ṣáláṣí ni wọ́n ṣe wọ́n àfi sórí abẹ́yẹ́ káwọn èèyàn láǹfààní àti máa gbọ́ ń ṣe sínú mẹ́ẹ̀kì káwọn èèyàn láǹfààní àti gbọ́ ládùúgbò kò sí tó burú bẹ́ẹ̀. torí ìwọ ni ìjọba ń sọ ibi ìjọba ń sọ ni wípé ẹ má kó jẹ pọ̀ ìsìmọ́kùnrin pẹ̀lú ìtakò Islam àti kéré láìmọye ìgbà nínú àwọn tó kọ́kọ́ tọ́pù ìròjà máa ó tó di pé ìjọba gan ti ẹ̀ wá lé máa gan àwa yìí jẹ́ tẹ́ḿbẹ̀. ó tó di pé ìjọba wá lé máa wípé ẹ lọ́kì kẹ́tù máa wá kẹ́tù máa wá dẹ́bi àwọn èèyàn káàkiri ń ò dẹ́bi àwọn káwa kú ti mọ́sálásí pa. mọ́sálásí jimá wa àkọ́kù jimá níjọ́ tí wọ́n ti sọ wípé tí jàmọ́ ọba ti ju fifty lọ tí àwọn jàmọ́ àwọn èèyàn tí ó kojú ẹ̀kọ́ bá ti ju fifty lọ káwọn èèyàn má kojú ẹ̀kọ́ àtìgbà náà láti sọ́ọ̀kù èrò jàmọ́ èrò nínú mọ́ṣáláṣí ẹ̀jímà nígbà tí wọ́n tún ní sí wọ́n bá ti tó twenty àti sọ́ọ̀kù jàmọ́ olùdókòwò sẹ́ni sẹ́ni ní kò wí tó máa wà ẹ̀ sílé ìṣèjì nílẹ̀ pé kẹ́nìkan máa wọnú mọ́ṣáláṣí kò sí àná yẹn nínú ẹ̀yìn tí kí ọ̀nà ẹ̀dẹ̀kan wá dé wá ní kókó máa lọ kó máa lọ kó ẹ̀dẹ̀ tí ẹni bọ́ọ̀dù. ṣùgbọ́n ẹ̀kọ́ ìsìláàmù já gbọ́ yé pé ikú tí ẹ̀sì ta jù náà ní kíkálukú máa kí nǹkan rẹ̀ lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀. ẹ yàgò fúnra yín ẹ jìnà síra yín láti lè fi wá ìdáàbòbò àti àlàáfíà fún àwùjọ kí àwùjọ má bàa di àwùjọ àìsàn kó má bàa di àwùjọ àrùn. eléyìí lára tí ò burú lára dáadáa ni àsìkò eléyìí. ó lè fa abárí yẹn tó bá tí ó bá tó jẹ́ pé ilé rẹ̀ jẹ́ tó lè fẹ́ wá kúrò mọ́sálásí á ní hùn hmm, máa lọ lé ẹ̀ á kún lé. gbogbo eléyìí la gbọ́ pé ìpa òfin ìsìláàmù má ni torí pé ọlọ́run ọba fẹ́ ká pa òfin àwọn olórí ìlú ọlọ́run ọba fẹ́ ká pa á mọ́ nígbà tí ò ti takò fi ọlọ́run tó bá takò fi ọlọ́run ọba. tá a bá lè yapa wọn ní gbangba a sì máa yapa nínú kọ̀rọ̀ yàrá wa. Tóró ìbá ní gbogbo yín ní sí báyìí, ẹ máa wá mú ọtí òun lòògùn kòrónà nígbà tí wọ́n bá ti máa wa kíláàsì ní múnú yàrá wa. A sì bẹ́ẹ̀ lọ kọ́lọ́mọdé burú fáwùjọ níbẹ̀. Tó alimami sàkúdi wọ́n ṣàlàyé alìbíra nínú kíra àwọn àìsísọ́ àìsísọ́ wọ́n ní pẹ̀lú kọ́tùn tó dínú mùsùlùmá orílẹ̀ ní ìlànà tí wọ́n gbé kalẹ̀ sínú ẹ̀sìn ìlànà tí wọ́n là kalẹ̀ sínú ẹ̀sìn tí wọ́n dé àdádálẹ̀ ìṣúra. اختراع هنا لكي يؤمنك ولا يسير تلي ما كنا اختراع ما شاعت دي طريقة في الدين مخترعة طريقة مخترعة في الدين هنا لانك تعجبه ونوك تبدأ تتوتيو سنوك يا تلي سنوك الشرعية أي تشبه وتماثل الشرعية الطريقة المشروعة وعدا دي دعوات دي كالي نجد دي تيوب دي تيوب سلوك كماسي nínú àtàwọn tí wọ́n bá gbé ẹ̀rọ dálẹ̀ òun náà ti ti máa ń gbé kalẹ̀ síbẹ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà àbílíbẹ̀rẹ̀ àníyàn ń dà ṣùgbọ́n tó máa ń bàjẹ́ ni àìsí tẹ̀lé ànábì àfàwọn ni yóò pẹ̀lú bisulúkì àléhà ayé àlùmọ́rọ́dú bisulúkì ha bìbí tọ̀rí kan tí wọ́n gbà ní ètò wọn fi ń tọ ojú ọ̀nà yẹn tí wọ́n ti gbé ojú ọ̀nà yẹn kalẹ̀ sínú ẹ̀sìn náà ni àlùmọ́bàlẹ́rọ́dú fi ta'abbudillah kàtó ìgbà ah, eléyìí sáǹtì yóò tó ẹ̀jẹ̀ àti kókó pọ̀ dáadáa ẹ̀jẹ̀ àti kókó pọ̀ dáadáa àgbàrù tá à ń ṣe lẹ́yìn ìrún nígbà tá a bá ti kí ìrún máa bà nẹ́bi ní àṣẹ tó bá jẹ́ pàṣùbà ìṣẹ́jú mélòó la fi ṣe tó bá jẹ́ mọ́tìrì ìṣẹ́jú mélòó la fi ṣe lẹ́yìn àwọn àrùn yòókù ìṣẹ́jú mélòó náà la fi ṣe gbogbo ilé pé kò sí pọ̀ tó ẹ wá já pípín ẹjá kó ẹjá kó jẹ pọ̀ sí ká kó jẹ pọ̀ sí àwọn ìwà kó jẹ pọ̀ lọ́wọ́ ara wa àwọn amóríṣiríṣi wa amóríṣiríṣi wa amóríṣiríṣi wa torí pa afẹ́ kí ẹ̀sìn wa ó pọ̀ ju ti ń bẹ́lẹ̀ lọ. yóò sọ̀rọ̀ bí sòlóòkè àléhà àlùmọ̀bálàbọ̀ gbogbo oníṣòwò náà ló máa tún máa àlùmọ̀bálàbọ̀ tó bá ní mọ̀bálàbọ̀ ń bẹ́ nú ọ̀rọ̀ kí á àfà ọ̀rọ̀ rẹ ní mọ̀bálàgà ló yẹn ni pé àfẹ́rọ̀ azọ́kọ́ pọ̀ ju tí olùdarí ẹ̀ lọ àsọ̀rọ̀ ní òwe kò yẹ. bí ẹ bá ṣiṣẹ́ tó bá ní bàbá aládùn àṣejù níjẹ́lẹ̀ bí o ṣe kó kọjá àbí tí wọ́n ní kéèyàn ṣe nǹkan bí iná máa ń pè ní alùmọ̀bá àlàbọ̀ ká ṣiṣẹ́ kọjá àlà. fún àwọn tí wọ́n kó àdáda alẹ̀ wọnú ẹ̀sìn ńlá níyàn wípé àwọn fẹ́ ṣiṣẹ́ kọjá tọ́lọ́wọ́n ọba bẹ̀ wọ́n wọ́n fẹ́ ṣiṣẹ́ kọjá sí ni ìtọ́lọ́wọ́n wọ́n fẹ́ ṣiṣẹ́ tó ga tó lọ́wọ́ bá béèrè wọ́n wà á wá oríṣiríṣi wọ́n wà á pọ̀ dáadáa kí iṣẹ́ wọn lè máa pọ̀ kọjá tó lọ́wọ́ bá béèrè ní ọwọ́ wọn. a lè pe àníyàn tó dáa ni ọlọ́wọ́ bá ti la tó fẹ́ kalẹ̀ àwọn wò pé á ah, eléyìí ò tó kódà tí èyí bá ti rí pé ní Islam yóò di nǹkan míì ni ẹlòmíbẹ̀rẹ̀ sọ ìwé wákàtí márùn-ún kó sì tó fi kún fún rẹ̀ èyí tó fi ní mẹ́wàá ẹ bá ní kí ló jẹ́ à bí márùn ni ànábì mú wa tá a bá ṣe ní mẹ́wàá náà kò burú ìrúbi kọ̀ọ̀tún náà ni. kódà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí gan-an ó ti padà ń di wákàtí mẹ́fà àwọn ẹni padà ń tún wákàtí mẹ́fà nínú mọ́ṣáláṣí. pẹ̀lú yẹn ló ń gbé àwọn èèyàn kí mẹ́fà wọ́n kí mẹ́fà jama tá a máa ń péjọ pọ̀ kí nínú mọ́ṣáláṣí tí o bá ti fẹ́ Ramadan kò gbọdọ̀ bí ẹ máa rún lọ. táàgọ̀ pa àti oníjàmá lábẹ́ òfin ṣẹ̀ríà kò gbọdọ̀ ju ẹ̀ máa rún péré lọ. gbogbo àwọn láti fi máa jàmá márùn ẹ̀ máa rún tá a kó papọ̀ tá a kó jọ pọ̀ kírun ní jàmá àti màá àá kì í nínú àsùbà sọláàtù sùbùkì sọláàtù zuhur sọláàtù làásìrì ìrun àsìrì ìrun magrib ìrun ìṣá kó gbọdọ̀ tó bẹ́ẹ̀ náà lọ láti òfin ṣẹ̀ríà. tí rọ̀mọ̀dọ́ bá wá dé aláǹfààní ká kó gbogbo lẹ́ẹ̀mẹ́fà ìyẹn wá ní kí n wá ṣe dandan tó wá wù wá ni ẹni tó bá kó jọpọ̀ kí kò lẹ́sẹ̀. àmọ́ márùn-ún ó lò wá kí níjà máa pàtàkì jùlọ ọkùnrin tí o bá máa kí jàmá tó bá kírun yóò ní ládàá kó kírun àmọ́ yóò gbẹ̀sẹ̀ kò kí jàmá àti tó bá lẹ sí òdì tó jẹ ní ọ. ẹsí òdì tó ti lẹ́sẹ̀ ńlẹ̀ ní ohun bẹ nínú sẹ̀ríà ọmọ bá ti bẹ nínú sẹ̀ríà náà nínú òfin ọ̀rọ̀. tó yẹ kó nìyẹn béèrè lẹ́yìn jàmbá márùn tí ó wá ìsìlámù wá là kalẹ̀ yìí látara pàwọn èèyàn fẹ́ kí irun àwọn pọ̀ kẹ́sì àwọn pọ̀ kí jàmbá àwọn pọ̀ àwọn èèyàn tó wá fẹ́ lẹ́ẹ̀kẹ́ fagun. òṣèlú ìyá ló máa dára sí ìbáni léèrè pé ká mọ̀ ọ́n. sórí lẹ́ẹ̀kẹ́ wa òun náà ni nígbà wọn bá kí irun ṣáì tán wọ́n wá ní ìmọ̀mù kájà ní ẹ̀sáàmù yìí ìmọ̀mù kájà ní ẹ̀wìtìrì wọ́n bọ́ wá kí sáàmù ní jàmá àti wìtìrì wọn kì í ní jàmá ó di mẹ́fà sábẹ́ máa ń ṣàlàyé pé bíbí àdáda lè bá ń sọ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀fà wọn á rí i pé wọ́n gbé e kalẹ̀ ó sì fojú lọ sẹ̀ríà ó fojú lọ nílẹ̀ òfin ọlọ́wọ́ ọba. Ìjọba ìpínlẹ̀ bá fẹ́ fẹ́ ayọ̀ wẹ́ máa kí òun yóò dáa ó dá kí òun yóò lọ ìbéèrè. Àbá àti gbọdọ̀ kí òun máa ní. Ọmọ mi ni a máa kí òun. Ọmọ mi ni a máa kí sáàbù wítìrì yìí. bẹ́ẹ̀ni ni ẹni tí ń bá wa sọ̀rọ̀ náà máa ti sáwé àti wítìrí nígbà tó ń fi lóko wá ní kẹ́nìkan má ti. Kódà tó wò kí ó náà wọ́n nka pé ẹ̀ẹ̀kan tó lọ́dún kan náà ní kí ó náà bá ń kí dáàbò wítìrí. wá ní nígbà tó bá jẹ́ máa kí. ń fún ìgbẹ́ náà ní báwọn ló pé lẹ́lẹ̀ ó pé lẹ́lẹ̀ pé kalẹ̀ pé ibi tí wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní sáwọn ní pé ńgbà tí wọ́n bá ti kí dá ìtàn wọ̀n èèyàn nábìlà mọ́ tó bá ti délé mú lọ sùn mo sì tún ní dìde lóru mọ́ nábìlà mi ló kàn wọ́n. tó bá sọ fún ẹgbẹ́ láta àlẹ́ yé ni mo kọ́ ẹ àní ọmọ adé wọn káàkiri mo máa gbọ́ mo máa ṣe ó mo máa ṣe ọlọ́sàn yìí tó bá hàn sí ọ. wọ́n ti ẹgbẹ́ wọn káàkiri ẹ̀kọ́ àwọn èèyàn lẹ́yìn ìṣẹ́lọ́wọ́ ẹ̀ṣin wà sí ìṣẹ́lọ́wọ́ fún wa ẹ̀jẹ̀ wọn wà pàtàkì sí mẹ́rin ti àwọn náà tó lápẹ̀ kan ẹ̀dí tó bá ti lè fi lọ́wọ́ àwọn tó tó lò. nígbà tá a náà ti mọ̀rọ̀ ká abdul fajr khairu min ad-dunya wa ma fiha. ó lè bá ká àmì jẹ́ àlùfáàjà rí tá a máa ń jẹun lè rọ̀ ká abdul fajr rí táwọn bá wá pè náà kàtẹ́lẹ̀ lọ́wọ́dìrì ànábì lẹ́nikẹ́ni tó bá dé rẹ̀ kíkì rẹ̀ olùwòrì tó ayé àti ti bẹ́ẹ̀ lọ ẹni tó bá fẹ́ pẹ̀ sàn tó ju orí ayé àti ti bẹ́ẹ̀ nínú ayé lọ lọ́dọ̀ ọlọ́ lẹ́kọ̀ọ́ ní mójútó. lọ́dún náà bá ti gbé lẹ́yìn ọmọ àpò mọ̀ pẹ̀ sàn yóò ní ọjọ́ òní ẹ̀ fún àwọn èèyàn lẹ́sẹ̀. ìtọ́kùn ọmọ àpò náà dèjì rẹ̀ náà lẹ́sẹ̀ fáwọn èèyàn bá ti bá nù ìdí ti ń bẹ lákọọ́lẹ̀ náà wọ́n kọ́ọ́lẹ̀ àwọn máàmù Ṣáfi òfin kọ́ àwọn ìmáàmù Ahmad òfin kọ́ àwọn àbúrò àdẹ́gbẹ́ òfin kọ́ àwọn àbájáǹkanjáǹkan bẹ́ẹ̀ ní ìsìláàmù wọn òfin kọ́ lè fi èsì ìsìláàmù kó wá náà wọ́n gbé kalẹ̀ fáwọn èèyàn káwọn yóò máa ní. sólè yìí náà dé sí nígbà táwa bá ń kí dáàbò wítìrí ní jàmá abára wọn kan náà tí wọ́n bá sọ pé àwọn padà tó máa kí rọ́kà ásẹ̀lì fájìrì rákà tẹ́lẹ̀ fájìlì àwọn máa fi ní jàmá náà àwa tá à ń fi dá wíwí sí ní jàmá ò lè takò àwọn yìí náà bí ìwòlẹ́ tó gbé wáyé torí tó ti wá náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ìwòlẹ́ tó gbé wá ní òun náà. ní ìsàlẹ̀ ní sẹ́fẹ̀tì ti gbé wá nù. irú nǹkan ẹ̀ kúrò láti wá máa ń yẹjú ẹ̀. níṣẹ́ pàtàkì àdúrà wọ̀nyí àtọ́jà ti gbé wọ́n ti mú ti ìsàlẹ̀ ìsìlámù papọ̀ wọ́n ti mú ti ìsìlámù ìlànà ìsìlámù kúrò ìgbẹ́kalẹ̀

tá a bá fẹ́ ṣe Islam kéde báwa là á ṣẹ̀ṣẹ̀ wá design gba àdébẹ́ sí àní design ẹ̀rọ ara wa. iye tí wọ́n ti là kalẹ̀ fún wa là á máa tọ̀ ọ̀nà tí wọ́n ti là kalẹ̀ fún wa là máa tọ̀ àwa kọ́ la lẹ́sìn ọlọ́run ní ẹ̀sìn ọlọ́run wo sì fún àwa níta pa pé ṣe tó wọ̀ àwọn tọ́lọ̀ fún ọba lórí lórí lọ́wọ́ pé ẹ kó àwọn èèyàn ẹ là kalẹ̀ fáwọn èèyàn wọn ànábì ọlọ́run ni. àwọn tó bá láwọn tẹ̀lé ànábì yẹn kì í ti ẹ̀tọ́ wọn ni ká máa fi kún tá ànábì wọn mú wá àgbákò ni. káwọn ni wọn fi kún tá ànábì bá mú wá. kò sẹ́ni kankan tó lẹ́tọ̀ọ́ láti fi nǹkan kan kún un tó jìṣẹ́ wọn bá ti mú wá ilé tó jíṣẹ́ ẹ bá mú wá náà lẹ́ máa ṣe èyí tẹ́ ẹ bá ti ní máa ń pa ìwọ náà lẹ́ máa sọ fáwọn èèyàn kan ṣe. lórí bẹ́ẹ̀ tó máa wá dọ́gbọ́n ti yín bí abẹ́ pọ̀ ju sọ́tẹ̀ wá lọ. àwọn náà mọ̀ pé tóbi bá ti pọ̀ ju ọkà lọ ló di ẹ̀kọ́. ilé ìlú bá ti dẹ̀kọ́ kò sí mu kò dàbí ògì. torí ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ńlá ti ṣàkíyèsí rẹ̀ lo Islam kìí ṣe ẹ̀sìn tá a máa ń fi kún kìí dẹ̀ ṣe ẹ̀sìn tá a máa ń yọ kúrò nínú rẹ̀ ẹ̀sìn tá a máa ń gbà máa ti gbé ilé wa lọ́wọ́ ká sì máa bá a lọ kálukú pàdé ọlọ́run bẹ́ẹ̀ ni. nínú àwọn àtọ́ka tí ń tọ́ka sílẹ̀ ayé ẹlẹ́ẹ̀kẹta nínú suratul Maida Allah subhanahu wa ta'ala ni a'udhu billahi minash اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ọlọ́run ọba àlejò ọlẹ́ni lónìí ọlọ́run ọba ń sọ fún ànábì àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ lóòjọ́ náà ọlọ́run ọba ní àlìyá ọ̀ lónìí lónìí akmaltu lakum dinakum ó pé ẹ̀sìn yín fún yín ẹ̀sìn yín ní tẹ́ ẹ̀ máa fi sin lọ́wọ́ ó pé fún yín. wa atmamtu alaykum ni'mati mo sì ti pé ìkẹ́ mi lórí yín mo ti pé ṣe mọ̀ pé tá a bá ń ṣẹ̀sìn abẹ́ríkẹ́ ọlọ́run ni abẹ́rẹ́ àánú ọlọ́run ni ìkẹ́ta wàá rí látara ẹ̀sìn yẹn náà nígbà tẹ́sí ti pé ìkẹ́ yẹn náà ọlọ́run ló ti pé yìí.

ẹ̀jẹ̀ àgbọ̀ yìí gbogbo tí ò bá sí láyé ńjọ́ náà lọ́hùn-ún tá a bá padà ń rí lónìí táwọn èèyàn ń lo mọ́ Islam ẹ̀jẹ̀ ajá kù lára Islam kì í sára Islam yẹn la fi máa ń fi wúrì sára Islam ẹlòmí lè máa ẹlòmí tábà ní súnfì ẹlòmí máa bèrè pé kí ni jẹ́ súnfì wúrì bíi tẹ máa ń wúrì bíi wọn bóyá kó tún lè yé sí ká tẹ aṣọ fún kalẹ̀ sínú mọ́ṣáláṣí káwá jókòó yípo rẹ̀ ká máa ní la ilaha illallah la ilaha illallah la kì í sára islam. àyè ànábì òjókòó ti aṣọ funfun rí nínú mọ́ṣáláṣí gbà táyé ti ilé táyé ti aláwo kí ló kan mọ́ṣáláṣí pẹ̀lú aṣọ funfun. ó wá burú débi pé láwùjọ tiwa yìí nílẹ̀ áfíríkà ó pọ̀ nbẹ̀ gan kí ẹsẹ̀ ilẹ̀ yorùbá yìí nìkan ló pọ̀ pọ̀ lẹ̀ haúsá náà káàkiri ó pọ̀ ní àwọn maroko náà káàkiri ó jẹ́ burú bẹ̀ sudan ó burú bẹ̀ gan gbogbo àwọn ilẹ̀ ńbàǹbàǹ ni àtàwọn alómi bíi mísírọ̀ tẹ̀bá ti bẹ̀ ní tẹ̀bá ti mọ́ṣáláṣí tó bá jẹ́ mọ́ṣáláṣí ibi tí àwọn ẹlẹ́sìn ti dáníyà àdégbé ní islam bẹ́ẹ̀ ni ibi tí àwọn ẹlẹ́sìn ti dáníyà bá wà ní ẹ bá ti wọ mọ́ṣáláṣí yẹn ẹ rí àpò kan tí wọ́n dì white ni ó jẹ́ aṣọ white wọn fi hàn wọn wá di wọn fi kọ́ ara ògiri nínú mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọ̀kan kan abidẹ́ kọjú sí kírun ní ọ̀kan kan kíbla tìbẹ̀ ni wọ́n sábà fi kọ́ láti pé wọ́n jòkó ẹ̀sìn tìjáni abáṣetì tó wọ́n tẹ̀ kalẹ̀ wọ́n bá jòkó yípo rẹ̀ eléyìí kì í ṣara Islam torí pé jọ́tọ́ lọ́wọ́ bá sọ pé Islam ti pé bá nábì èyí yóò ń bẹ́ẹ̀ bá ànábì ìṣerú ẹ̀. wọ́n ìjẹ́ pé bí àwọn yẹn bá ti jẹ́ ẹlẹ́sìn ọ̀dìríyà ni ẹ rí wípé àwọn èèyàn máa tẹ bá ti wọnú wọ àwọn mọ́ṣáláṣí tó àwọn nínú àmì tẹ́ máa rí náà ni ẹ lè ráwòrán ṣéwà Abdul Qadir pẹ̀lú kìnìún níbẹ̀ ẹ sì lè máa ráwòrán ọ̀tún nínú téèyàn máa ń sábà rí ni ká máa rí ìlú tí wọ́n máa ń pè ní bandiri ẹ̀rí níbẹ̀ ó lè jẹ́ alágbèrè aná ó sì lè jẹ́ ibi èbó ti ké tán fi lẹ́dà ṣe bí ìsawọ́ ẹ̀ bá ń bẹ̀ nígbà tí wọ́n bá ṣe ẹ̀sìn ọ̀nìríyà tí wọ́n bá yí kókà tí wọ́n bá sọ̀ráǹdì ara wọn nígbà míì wọn á tún máa bu omi kalẹ̀ ẹ bá parí gíní wọn máa bu omi fúnra wọn mú ẹ máa mú mi tẹ bá parí rẹ̀ lára àwọn aṣẹ́ tí wọ́n máa ń síbẹ̀ náà ní iṣẹ́ bàndírì wọ́n máa lù ú wọ́n máa ní bàndírì náà ń kọ́ ọlọ́dún pípẹ́ pẹ́pẹ́pẹ́ kó dàbẹ́ gbé fún kébìrì ó lè lù ú bẹ́ẹ̀ kébìrì tí ò sọ láàrin láàrin láyé rẹ̀ tẹbi ọwọ́ tẹ bá ọwọ́ tẹ bá fún un náà ní oṣù kìíní ní sáǹdì tí ó gbé jáde. ṣùgbọ́n èyí tó kàn wá ní pé kì í ṣe ẹlú ọ̀sọ́ láìláà àbí ọ̀sọ́ láìláà àbí tó kàn wá ọlọ́run nídìrí láìláà lọ́wọ́ olùdíjọ́ gbé dàlùkìyàmà ṣùgbọ́n tó kàn wá ní pé ìjà nàbì jẹ ẹ̀kọ́ àwọn èèyàn jọ lórí ẹ̀rí kọ́lọ̀ tó sọ pé ìsìlámù ti pé àtìlẹ́yìn ìgbà tó lọ bá nàbì sọ̀rọ̀ tán ìjà nàbì kọ́ àwọn èèyàn jọ lórí irú bẹ́ẹ̀ káwọn wá lùlù. sábà kó máa ṣe ẹ̀rí bá lè lu bá lè lu màtírì ẹ máa mú ẹ̀rí ẹ̀rí pé a ah, kódà nínú ẹ̀rí ni pé pátá nàbì wọ mẹ̀dínà wọn lù fún ànàbì lé nínú wọn dára jọ wá ni kódà bó bá tiẹ̀ lálàáfíà náà àtìlẹ́yìn ló yẹ ká lè gbére lọ́wọ́ làákà ìjẹ́ ti mẹ́rin yẹn wá làákà yẹn náà ló yẹ kẹ́kẹ́ rò pé kí ẹgbẹ́ ní mọ́sálásí náà ti lù ú wọn ò sì lù pa ànábì tẹ̀sẹ̀ ó kì í sọ máa lù pa ànábì máa fi wẹ́lkọ́mù ànábì bí ìgbà tí pẹ́sidẹ́ntì ń bọ̀ tán wá ń lù pàdé rẹ̀ déyẹ ti wá dẹ́sìn. ibi tẹ́sìn máa ń lẹ́sìn ni pé ànábì tó bá ó lásìkò tó máa ń lù pàdé rẹ̀ bí ìjẹ́ rántí ọlọ́run ẹ̀yìn tó dára rántí ọlọ́run ẹ wá ń kó tìyẹ̀rí pé wọ́n lù pa ànábì ti láti ẹni pé ẹ̀rí wọ́n ní kódà ànábì kan fọwọ́ sí pé àwọn obìnrin tí wọ́n bá sin obìnrin lọ sí ọkọ wọ́n lè lù láàrin ara wọn lẹ́yìn wá jẹ́ sí àwọn èèyàn fi nǹkan ṣeré ìdárayá wọ́n fi ń ṣeré ìdárayá kọrin kínní kan yàwó yàwó lọlé ọkọ lẹ́yìn wá jẹ́ sí ó ti wá di ń táwa kú lórí lórí táwa sọ di ń táwa lórí mọ́tàlú pé bàtírì náà kórúkọ ọlọ́run kì í ṣẹ̀sìn nìyẹn. ليش ودروك عبد الكافر الإمام مالك رحمه الله Imam ki ka aya yìí fún àwọn èèyàn nígbà tí Imam Malik ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ Imam Malik wa mú kọ́mẹ́ǹtì kan wá kọ́mẹ́ǹtì Imam ki mú wá na lọ́wọ́ ó di góòdì láàrin àwọn mùsùlùmí lónìí ó di ojúlówó ọ̀rọ̀ ó di àlùlù ọ̀rọ̀ Imam Malik ya wa sọ lẹ́yìn aya ibi malam yakun yawma idin dina fala yakunu yawma dina ìjọ tọ́lọ̀ wọn bá sọ ááyà kalẹ̀ ẹni tí ò bá ti jẹ́ sìnjọ́ náà kò lè di ẹ̀sìn má lónìí kò lè di ẹ̀sìn má lónìí máàmá nìkan ló sọ ìjọ tí ááyà sọ kalẹ̀ ẹni tí ò bá ti jẹ́ sìnjọ́ náà kì í sẹ̀sìn má lónìí ẹ̀rẹ́ ibi ti mú ẹ̀sìn ẹ̀rẹ́ ibi yọkó nú ẹ̀sìn ní tọ́lọ̀ wọn bá fẹ́ lọ́dọ̀ wa ni pé yín tó ti ṣe ẹni gbélé yín lọ́wọ́ náà ní ẹsẹ̀ gíní ní ẹsẹ̀ ìkànnì àwọn alùpùpù ọlọ́ba àfàwà Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu ó ní rẹ̀ Umar aya kan bẹ nínú tírà yìí tẹ́ ẹ̀ máa ń kà tá a máa ń gbọ́ lẹ́nu oyin ẹ̀ máa ń kà ha tó bá jẹ́ pé àwa lọ́lọ́wọ́ ọba bá sọ̀rọ̀ àyà náà kalẹ̀ fún ni lọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ àyà náà ló bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn fún wa ní nínú ìwé wa tá a bá pa bẹ́ẹ̀ ni a àbá ti wá di ọjọ́ tí àyà ń sọ̀ kalẹ̀ àbá ti máa sẹlẹ̀bírẹ́tì ọjọ́ náà ẹni tó máa dúró pé àwa la lẹ̀sìn àwa la lẹ̀sìn àwa là ń sẹ́sìn àwa lẹ̀lẹ́sìn àbá kún mọ́ lọ́wọ́ ọlọ́ ó lè máa ń sọ pé àlìyáwó máa akímẹ́ntò lẹ́kùn dínákùn wọ́n akímẹ́ntò aláìkùn ní ìmàdí wàrọ̀bí tùlẹ̀kùn mú islam dínà. Umaru ní báyà tó ń sọ náà rí. Ó ní àyà yìí ìjọ tí ó sọ̀ kalẹ̀ mo máa jọ náà ààyè tó ti sọ̀kalẹ̀ mo mọ ààyè náà kódà nínú àwọn tí ń bẹ níbẹ̀ lọ́dún yóò sọ̀kalẹ̀ lèmi náà wà. Umaru ní ọjọ́ àràfá ló sọ̀kalẹ̀ ọjọ́ àràpá ló sọ̀kalẹ̀ ó sì di ọjọ́ jimá fún ẹ lè mọ̀ pé gbogbo ẹ̀ làwọn mùsùlùmí máa ń sọ. onímọ̀sí mọ́jọ́ tó sọ̀kalẹ̀ òun náà ọjọ́ àràpá ni ọjọ́ jimá sì ni tọ́lọ̀ wọn bá tọ́lọ̀ wọn bá sáyẹn tó gbọ́ lu Islam. Sọ́dọ̀ àlìyáwó máa ti máa ń tilẹ̀ kún dínà kún mo ti kọ̀m̀plìtì ẹ̀sìn yẹn fún yẹn ọlọ́run ló ní ní kọ̀m̀plìtì Islam. Ọ̀rẹ́ níbọn yóò ní ìdíkú máa wá wá kún. ẹ̀dá kùnrin tọ́lọ́ wọn ti pé ta ló sọ fún tó kù síbi kan. ọlọ́run ló dìde parí ẹ̀ Islam ọlọ́run ló kù dị ọlọ́run ló parí rẹ̀. ìkẹ́ ọba ni mo ti parí náà ìyọ́nù mi ọba ti wá wà nínú Islam ẹ̀sìn nìyẹn máa gbé síbẹ̀síbẹ̀ náà kò dọ́jọ́ ọdún ìyẹn Imam Malik sọ pé gbogbo tí o bá ti sí nínú ìsìláàmù ńlọrọ náà tí o bá ti sí lára ìsìláàmù náà máa ti pé àwọn ń ṣe lọ́wọ́ ọba téèyàn bá ṣe lónìí kì í mọ́ náà náà sọ ọjọ́ tí Imam Malik ń sọ̀rọ̀ yìí kò sí ìsìláàmù Tìjàní kò sí kọ́dùrí àjọ náà lọ. wọ́n ti wọ́n ti gbé ọ̀rọ̀ yẹn wọ́n ti gbogbo àwọn nǹkan míì tí o bá máa wá wọ́n ti gbogbo táwọn yẹn lè gbogbo táwọn yẹn lè máa gbọgbọ́n tó wọlé àwọn ẹni tó wájú ti bẹ́ẹ̀ gidi náà rẹ̀ bẹ́ẹ̀ nígbà láàyè láti gbé wọlé islam wa ti pé fi àdáda lè ṣe islam kama fi àdáda lè ṣe lọ́wọ́ ọba eléyìí jẹ́ àyà kan nínú al nínú suratul Maida àyà ẹlẹ́ẹ̀kẹta nínú suratul Maida ni. kan náà anabi ò tí ì lọ pàdé ọlọ́run ọba láà ọ̀ǹtì ìgbà tí ọlọ́run ọba kọ̀m̀pìlìtì ẹ̀sìn islam ẹ̀sìn islam bá ń sọ ya tuntun tí ń jẹ́sìn fún wa ó kó ìjọsìn sínú ó kó ọ̀rọ̀ ìgbàgbọ́ sínú ó kó ọ̀rọ̀ bá a ti máa lò pé sí ayé náà sínú ló fà á tó fi já fún ọ̀rọ̀ ẹ̀sìn wa àbùkátà tí kẹ́ni fún wa sọ nǹkan mí yàtọ̀ sí ti ń bẹ nínú islam ọ̀rọ̀ ìgbàgbọ́ wa náà ti ń tá a ẹnìkan ò lè gbé tí ò sí ní ìsìlámù wá kí mùsùlùmí ó gbà á ní mùsùlùmí èmi gbà fún dáyà torí ọ̀rọ̀ ọ̀gbàgbọ́ ni mùsùlùmí gbà á lẹ́yìn náà ní pé ti ń bẹ lẹ́yìn tó sẹ́yìn ó abẹ́ẹ̀sì iṣẹ́ àlùjẹ̀nu ni iṣẹ́ àwọn ni nígbà táwọn Yorùbá ti gbàgbọ́ burúkú yẹn kì í dà wọ́n láàmú bẹ́ẹ̀. lórí ẹ̀ ọ̀rọ̀ káràkátà ọ̀rọ̀ gbèsè ayé débi jíjẹ mímu débi wíwọ̀ gbogbo ẹ̀ láwùjọ ti ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn alùpùpù ti bèrè lọ́wọ́ kan náà wọn sọ̀hábà tó wà nílò àlẹ́yìn mi. ẹ̀yẹ́ òsì máa sọ pé gbogbo nǹkan là nẹ́bi ti kọ́ yín ó ní gbogbo nǹkan là nẹ́bi kọ́ wa ó ní ànábì kọ́ wa ní gbogbo nǹkan níbi wípé bá a lè yàgbẹ́ ànábì tó kọ́ wa subhanallah bá a lè tọ̀ ànábì kọ́ wa kò sí bí ẹyẹ máa ń lọ ẹyẹ tí ń kò lójú sọ́mà tí nǹkan kan máa ń dẹ́gbẹ̀ ní ìmọ̀ tó ká mú ànábì kọ́ wa bẹ́ẹ̀ sì ni ànábì kọ́ wa nímọ̀ nípa ẹyẹ lóòótọ́ àbáwò gbọ́ngbàtà ànábì sọ fún wa ní sallallahu alaihi wasallam wípé. ولو انكم توكلتم على الله حق توكله لارزقكم كما يرزق الطير يغدو خباك ويروح بطالع النبي لدى يبان دي اكبار على المعبا تقول جانا على المعبا لا ترى عجامو تقول جانا على المعبا تنكيري يكي بينو سيري قول جانا عليه bọ́lọ̀ wọn bá ti ń bu ẹyẹ láti kò bá ti máa bu ẹyin náà láti rí ẹ mọ̀ pé ẹyẹ òkọjá àlá rẹ̀ ẹyẹ mọ̀ pé òun òlóko òun òlódò. àlejò ni ẹyẹ òjì làárọ̀ tẹ́yẹ bá sùn tó bá di ẹyẹ ó pa á jí ni àmọ́ yóò wá kó kúrò nílé tó bá kó kúrò nílé tó bá kó lọ bá padà darí sílé yóò ti yó yóò gbé ayọ̀dé ni. àwọn afẹ́sìn wọ́n ní hikman bẹ́ẹ̀ fún wa ẹyẹ tó kúrò nílé tó kúrò lọ yẹ kó mú sábàbí pọ̀n.

nínú alukur'an nínú suratul ahzab aya twenty one olùwọ́ba ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قل وبان تاجلا جنب فوي lára òjíṣẹ́ ọlọ́run ọba àwòkọ́ṣe dáadáa ìyẹn ni pé ànábì lẹ́ẹ̀ máa wòkọ́ṣe ìgbésẹ̀ yìí níbi ọ̀rọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ gbàgbọ́ níbi ọ̀rọ̀ gbígbé ayé yìí ẹ̀ máa kọ́ṣe ànábì ara rẹ̀ ní àwòkọ́ṣe dáadáa ń dẹ. olùwọ́n wá ní àwọn tí ó máa wo ànábì tẹ̀lé lẹ́yìn tí ó máa tẹ̀lé ìlànà ànábì tí ó máa wòkọ́ṣe olùwọ́n ní liman kana yarju Allah tó bá jẹ́ pé bá ń ran kàbí báyọ̀ ní ọlọ́run pàdé níjọba ẹni alkiyama wọ́n kárò lọ agẹsẹ rà tó sì rán ti ọlọ́run ọba dá lọ́pọ̀lọpọ̀. lẹ́nu tó fúlọ́rọ̀ tó pásítì ayẹlẹ keje tó ayẹ imran ayà thirty one. قل وبني قل ṣe كنتم náà lọ́ọ́. fàtẹ̀rẹ̀ọ́ni yuhbibkum Allah. olùwọ́ bá nílẹ̀ ànábì sọ fún wọn pé dájúdájú tẹ́ ẹ bá ń jẹ́ni tó nífẹ̀ẹ́ ọlọ́run ọba Allah ẹ máa tẹ̀lé mi tẹ́ bá ti tẹ̀lé mi yuhbibkum Allah ọlọ́run ọba wà nífẹ̀ẹ́ yìí. eléyìí sọ nǹkan kan fún wa jàmá ẹni sọ fún wa náà ni wípé téèyàn bá fẹ́ kọ́ lọ́run gba ṣé òun àfikún tẹ̀lé lánàá nẹ́bí lórí tọ́lọ́wọ́ bá bá nífẹ̀ẹ́ sí lọ́lọ́wọ́ ó gbà. ní ẹ̀ bá ní lànà míì tó bá yàtọ̀ sí ànábì ẹni yẹn ò rìn lànà kọ́lọ́wọ́ ó nífẹ̀ẹ́ sí tó ń sí ọlọ́wọ́ sì ní gbà tọ́lọ́wọ́ ó nífẹ̀ẹ́ sí. lórí ẹja dúró lórí lànà ànábì sallallahu alayhi wa alihi wa sallam alukur'ani là ń kà fúnra wa o alukur'ani lè léyìí tá a mú aya mi tún bẹnu suratul nur aya sixty three. الله فليحذر الذين يخالفون عن أمره وليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم قل وبالك وشراوة بكوا ويني تجد كما já النبي بك بكالي تجد الى النبي عن امره

aya tí a mú wá yìí sọ́rọ́tò nọ́ọ̀rọ̀ aya fifty three. a rí pé ọlọ́run ọba fi aya yìí ṣọ́ wa lára ó sì fi kìlọ̀ fún wa láti má jẹni tí ó máa ṣe tó yàtọ̀ sí nǹkan nàbì mọ́ wa. pèpè amúrì yìí kò ní àlè díìní yìí bí hadith mi ṣe mọ́ wa. lẹ́wọ́n ṣe bẹ̀rẹ̀ sọ muslim anabi ni man hadatha fi amrina hadha man huwa warad gbogbo ẹnikẹ́ni tó bá dá nǹkan míì tó bá dá a kalẹ̀ sínú ẹ̀sìn wa amúrinà ayé ti nìyà gbogbo ẹnikẹ́ni tó bá la ìlànà kan tó bá la a kalẹ̀ sínú ẹ̀sìn wa fọwọ́rọ́ nínú aburú tí ó fa òun náà ni pé yóò ṣàṣìṣe àṣedànù iṣẹ́ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ sáfì ń sọ fún wa pé gbogbo àwọn tá a bá ti kó jọlé lórí tí o bá ti bá ìlànà ìsìláàmù mu tá a bá ti rí tọ́ka fún ẹja tó lórí ẹ̀ àwa tá à ń ṣiṣẹ́ àbò ìwé kiri ẹja tó ká bá àwọn máa mú yín ò bá ti tó kẹ̀yìn má bá wọn yàn án ìwọ má bá wọn yàn án lọ dá nǹkan rẹ yàn wàláhì bó bá jẹ́ ní ń tá a fi súnmọ́ lọ́wọ́ ọba ni àwa kọ́ la kọ́kọ́ sí ànábì ní kọ́kọ́ sí àwọn sàábì ò kójọ lórí ẹ̀ torí pé ẹ̀mí wa ò gbé ẹ̀sìn fún wọn wàláhì ẹ̀mí wa ò gbé ẹ̀sìn fún wọn àwọn sàábì ẹ̀mí wa ò gbé ẹ̀sìn fún wọn a sọ fún wa nínú àwọn wà sí rọmọdọ́nù yìí náà ni pé alimami shafi'i tẹ́bá ló kọ àwọn tíra kan bí àwọn àti bíyànjú bí àdájẹ hamalat al-qur'an tẹ́lọ̀kọ́wọ́ bẹ̀rẹ̀ tafsir ibn kathir tẹ́lọ̀kọ́lẹ̀ sọ́ọ̀fún ma'ari wàlláhi ẹ̀rí ìmọ̀ níbi ìjọba àwọn ẹnìṣíwájú. pèsè èèyàn làwọn eléyà mi kàn mí nígbà téèyàn kan bá fi odidi qur'an yẹn náà fílà májú nínú rọmọdọ́nù tó sì tún di ilẹ̀ mọ́ tó tún ka odidi kùránì kan tó o lè kàn ka kùránì nígbà títí báyìí tí rọmọdé rẹ tó parí sẹ́mi ni wá gbé wàláyé ni wá ò gbé níbẹ̀ láti rí àwọn sálẹ̀ àwọn ẹni tí wájú ẹni náà ti ẹ̀sìn tó gbà téèyàn bá gbé yàn kan fi odidi kùránì yẹn náà bílà mẹ́júmọ́ alimami Shafi'i sì ni imam Shafi'i máa ń ṣe odidi kur'an imaamu shaafi yóò fi yẹn náà bílà àmàjùmá ní rọmọdán àlè imaamu shaafi odidi kur'an yóò fi yẹn náà bílà àmàjùmá ní rọmọdán tó bá wá di ọ̀sán rọmọdán yóò kó fi odidi kur'an sẹ́mi tí wá sí. anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ti kí orin jọ kan ní gbogbo lákẹ́ ẹ̀yọ̀ kan ó ka sọ́ra tó ń bá kọ́ra òrùkú ó múnú sọ́ra tó tẹ̀lé òtúrùkú ó múnú sọ́ra lè tó tẹ̀lé àwọn tó wà ló kó dunu alukur'an ó wá kà á lera wọn bẹ́ẹ̀ tó gbé dábàá ní kẹlẹ́ lómi òkà sọ́wọ́ tó bá kọ́ra láti gbà tá àwẹ̀ ti bẹ̀rẹ̀ tó fi dùn ní ẹlòmíyè ti kà bá kọ́ra tán ẹlòmíyè ti kà sọ́wọ́ tó bá kọ́ra tán ànábi wa fi yan ara kẹ ẹyọ kan péré ìwà tó nìkan ó tún mú yìí tó tẹ̀lé ó tún mú yìí tó tẹ̀lé lórí ara kẹ ẹyọ kan ẹni wa gbé jọ sí ni. nítorí ẹ̀sìn náà lẹ́jì mú wá ẹ̀tọ́ wa ò sí nǹkan ní ìtọ́ yàtọ̀ sí nítorí ọlọ́run ọba ti rán ẹ̀tọ́ wa ò sí nǹkan ní ìtọ́ yàtọ̀ sí ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó láti gbọdọ̀ ń ṣọ́ra láti má yapa àṣẹ ànábì ẹnìkan wá bá Imam Malik ń jọ́ fẹ́ kó ń fẹ́ ṣáàjì wọ́n wá fẹ́ gbé ara mi láti mọ́ṣáláṣí ànábì má má lè fi lọ gbé ní àdéhùsùlẹ̀ ìfàkọ́ tí wọ́n ti ń gbé ara mi táwọn ará màdínà ló ti gbé ara mi tí wọ́n lọ gbé bẹ́ẹ̀. ó ní rárá òun fẹ́ gbé láti bí ni òun fẹ́ lékun máìsì ládùn òun lè lékun má má lè fi ní àbẹ̀rù fìtínà òbẹ̀rù rí ara rẹ̀ kí fìtínà má bà ọ́. ó wá ní fìtínà onígbẹ́ tó ń fẹ́ ṣe bí a òun fẹ́ fi fún máìlì tí ànábì ti ń gbé ara mi ní kí ládùn òun lè ìmáàmù Malik ní ìtìlá àwọn olóko tí wọ́n rí kankan ní sẹ́ẹ̀rì tá ànájọ́ kiri bẹ́ẹ̀ táwọn máa wí sẹ́ẹ̀rì lélẹ́ ànájọ́ kiri bẹ́ẹ̀ táwọn aláwa rí nàní àbá nàbì lórí ẹ̀ka àlùkò sàgbéjẹ máa wọ̀ má yàpa nàbì kí fìtínà má bàa ṣẹlẹ̀ ní yàrá ní yàpa nàbì tó lóun fẹ́ máa ṣàdéjú ẹsẹ̀ ní tó padà máa ṣẹlẹ̀ náà ni pé ẹ̀sẹ̀ ó padà máa bọ́ máa lọ́wọ́ díẹ̀ díẹ̀ náà ni ẹ̀yin náà wo gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbé sún fún wa ní wọ́n bá ti ṣe sún gidi sílẹ̀ ìdìgbà wọ́n máa ń padà ń dẹni yóò ti ti fàdà o ti fa sínú ọlọ́run wà ní kírun má. ni àwọn ọmọ sọ ṣé ó gbà wẹ̀ nù Ramadan bẹ́ẹ̀ ti ń gbà wẹ̀ yìí ọ̀dọ́ wọn lẹ́sìn gbọ́ tán ṣé òtí gbà wẹ̀. Ṣé o táwọn èèyàn lọ kí tí tó ń dá wọn ń fún wọn lóúnjẹ jẹ lọ́sàn-án ẹnu wọn lẹ́sìn máa gbọ́. Fìtínà ti kọ́ ọkàn wọn ọkàn gbádùn mọ́. ti ń ọkàn Ó máa rí yóò ṣe tẹ́lẹ̀ ní ẹ tẹ́ bá ti gbé tẹ́ bá ti ya pa lẹ́bi nbì kan ẹ̀jẹ̀ padà máa bọ́ ni ẹ̀jẹ̀ padà máa bọ́ ni ẹlòmíràn ló ń lọ wọ kálúwà kálúwà tó wọ̀ yẹn ni wọ́n lẹ́nu mi bàbá nkíní kan ó wọ kálúwò níbi ọdún kan inú kànga ló dúró sí òbí mọ́sálásí lẹ̀ lọ́nu kànga tọ́ka ẹni yóò ti bàjẹ́ nígbà tó yẹ kí ọlọ́run lẹ̀ mọ́sálásí wọ́n gbanú kànga lọ. wọn alẹ́ lómi ìgbàanú mú lọ wọn àtàwọn ẹranko àtàwọn àlùjẹ ní wọn jọ ló máa ṣe pàdé ńbẹ. tẹ́lẹ̀ omi náà bá wá dé lò tọ́jú máa ràn jí wọn ó ti dùrú jí nù láì máa yẹ wákàtí jẹ́ bẹ́ẹ̀ ti kì ara fìtínà tọ́lọ ni yóò máa ṣẹlẹ̀ bá ti ń kò lórí sáà náà àwọn fìtínà tí yóò máa ṣẹlẹ̀ nù. lórí kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lábẹ́ sọlọ ọba fìràn anabi sallallahu alayhi wa sallam àwọn àyàwó akọ bẹ́ẹ̀ nínú alukur'an tá a nílè mú ẹnu bàmá bàbá wo àyà nínú suratul nisa àyà sixty five nínú suratul nisa kàkà kàgbàgbọ́ yìí sọlọ ọba sọmbẹ kálọ̀ wọ̀ọ̀rọ̀ àwọn abẹ́sẹ̀ káwọ́ tẹ̀síìrì kàdúgbọ̀ yìí bákan àwọn hadith ọmọ lónìí kàwùjọ kan tó yà ká mú kí méjì wá fúnra wa mẹ́tì torí àfikọ́. ابو محمد صلى الله عليه وآله وسلم هو سوال الكفر قل عليكم بسنتي أدنو لوري سنني أدنو لوري وجوناني وسنة الخلفاء الراشدين المهديين من بعدي كيسي مقبو لوري وجونا وخليفة مي ثم جلتما نصر وباتو سنة أبو بكر عمر عثمان علي nínú ọ̀rọ̀ mi ànábi ti padà tó mú wa pé ìlànà àwọn sàábé lápapọ̀ ànábi tó kó pọ̀ láàyè ní. bákan náà ó ṣe ọlọ́ni àtúntò àlẹ́ àbí nàwọ̀ àjè ẹ̀sì mú ẹ̀sì eyín máa eyín téèyàn fi gé nǹkan téèyàn ń wà jùmọ̀ nǹkan tí nǹkan yóò fi ní jábọ̀ òní ẹ̀sìn máa wọ́n lè yan ọ̀gà ní jẹ́bẹ̀. ànábi ni wọ́n yí akó wọn mú fún ẹ̀fẹ́ àti ẹ̀fọ́ mọ́ọ̀rù ànábi ni ẹ̀ ẹ̀sìn kò mú òrùn bí amúrù tí ọlọ́wọ́ bá ń sọ ń bẹ̀yẹ sáà nàbí náà sọ pé man ahdatha fi amrina kò mú òrùn bí náà ní ẹ̀sìn. anábì ní wa iyyakum wa muhdathatil umur ẹ jìnnà sí àwọn àdádálẹ̀ ẹ̀sìn àwọn àdádálẹ̀ ẹ̀sìn à ń sọ fún wa gbogbo ìlànà tá a kóra wa sí pátápátá tí ò bá ti sí ọwọ́ àdádálẹ̀ ẹ̀sìn ni ànábì ní a jìnnà sí النبي وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار wọ́n ṣe ọlọ́run ọba ní gbogbo àwọn ẹ̀sìn tuntun yẹn kó láti máa pé tuntun ni kò sí lásìkò ànẹ́bí náà láti máa pé tuntun ni. bí ẹ̀ka bá sọ pé wúrì yìí da ìjáni ada kọ̀dúrí ada bí èrè kíkà ànẹ́bí ṣe ń máa parọ́ pé àtúntò ànẹ́bí ẹ̀wọ́n náà sì kọ́ pé irú sùkúrò nípa ànẹ́bí ṣé ti tìjáni àní àbí ti kọ̀ọ̀nìríyà àbí ti násùmàdí àbí mọ́ọ̀dùnríyà àbí dàgàlí àbí àbí eh, kílá tó pè jàpìtìyà àbí nǹkan kan ó pọ̀ bẹ́ẹ̀ léèrè pé o lànà ìwọ ni àgbo pẹ̀ bẹ́ẹ̀ lànà mi ó pẹ̀ ah, ah, ah, àbùsí ti wọ̀rọ̀ yìí ànábì ò lè jẹ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ gbé gbogbo ẹ̀ lànà bí àwọn yẹ kẹ́yìn náà da gbogbo ẹ̀ kó kẹ́yìn máa ṣe papọ̀ ni lórí ẹ̀ gbogbo ànábì ò sì kankan nù ẹ̀ rárá rárá kò ẹ̀ jọ́mọ́lá náà ti ànábì èyí ń jẹ bó ti jẹ ká má dààmú ara wa púpọ̀ oríṣi ọlọ́run wa ní gbogbo tó bá ti jáde dáálẹ̀ àánú ni gbogbo àánú sì ní lára tí máa fà fún yàn ní iná kọ́lọ̀ ńlá wa ń bẹ̀. àdéhùn mi ànábì sallallahu alaihi wa alihi wa sallam ó ní mo fi nǹkan méjì lẹ́kùn yín tẹ́ bá ti tì í mú ẹ̀ ní sọ̀nù síra ọlọ́run àti ojú ọ̀nà mi síra ọlọ́run àti ojú ọ̀nà mi alimami Malik ni wọ́n mú hadith yìí jáde. hadith mi anabi sallallahu alaihi wa sallam ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìjọsìn kan mani amila amalan gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ ìjọsìn kan laysa alayhi amruna tí kìí ṣe pé àwa la fọwọ́ sí la mú wá wa huwa raddun ọlọ́run ọbọ̀ dànù fún ni ọlọ́run ò ní gbà á anabi ló sọ bẹ́ẹ̀ anabi lọ́lọ́run ò ní gbà á ọlọ́run ó dànù ni ìròyìn eléyìí bẹnu muslim táwa wọnú àwọn tíra bá a ti máa bá ti à yìí nìyẹn النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد gbogbo ẹnikẹ́ni tó bá lọ gbé ìlànà ẹ̀sìn kan wọnú ẹ̀sìn wa Islam tí ò sí tẹ̀tẹ́lẹ̀ tó ń bá lọ gbé délé tuntun anabi nípa ọ̀rọ̀ ju ọlọ́run ó da ẹ̀sìn yẹn ni kò ní gbà á gẹ́gẹ́ bó ṣe ń bẹ ní àti Muslim eléyìí ń jẹ́ ìṣòro ni lára kúrò níbi kéèyàn máa yapa nabi sotori ẹ̀ bá fẹ́ ṣe Islam a ṣe islam pẹ̀lú wípé ìlànà sànàbí mú wá nìkan là á fi máa ṣe islam eré náà ń pè ní tawhidu annabiyi bilmutaba'a tawhidu rasul bilmutaba'a tawhidu rasuli bilmutaba'a ká jẹ́ pé ànábì nìkan là á tẹ̀lé ìlànà rẹ̀ mọ́tẹ̀lé ìlànà ẹnikẹ́ni ìlànà ànábì nìkan náà ni kò máa tẹ̀lé eléyìí náà sì ni ìlànà tí ọlọ́run tí ó fẹ́ kí agbépàdé òun abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala eléyìí tá a wí kọ́lọ̀ tó ṣe wá lọ́nfààní kó ló ní bẹ́wà tí fún wa láyé àti níjọ gbéńdé alkiyama kọ́lọ̀ wọn bá wa pa náà adébọ̀rẹ́ kọ́lọ̀ wọn rẹ̀ bí di àṣetá nílẹ̀ kọ́lọ̀ bá ní pé súnmọ́ àná jìgá wọlélá ilaha illallah ó jẹ́ àwọn àlùfáà súnmọ́ ọkọ̀ láwùjọ wa kó bá ní ṣètọ́sọ́nà fún àwọn tí wọ́n jẹ́ àwọn àlùfáà oníbíbí àná wọlélá ilaha illallah máa jáwa ní wọn padà síbi rẹ̀ ọlọ́lá ilaha illallah ìwọlẹ̀ ẹ̀fẹ́ tí ń bẹ lórí ilẹ̀ ayé àbẹ̀lọ́wọ̀n bá kọ́lù ń bá wa ká kúrò kọ́lù òun là wà ń bẹ kó má jẹ́ òpẹ́ kó má jẹ́ òjìnà kọ́lù òun wọlé agbára àti ìjọkàn rẹ̀ àti kó nìkan lọ́ba tí máa ń mú ìwòsàn wá ìwòsàn rẹ̀ òsì ní sí àìsàn kù kọ́lù bá ní káìsàn náà kó lẹ̀ ọlọ́lá hawla wala quwwata illa alamin subhanaka allahumma